aláròye máa wí o. àwọn gómìnà ilẹ̀ yorùbá làwọn ò fọwọ́ sí ìdásílẹ̀ yorùbá nation ní báyìí àpapọ̀ ẹgbẹ́ àwọn gómìnà ìpínlẹ̀ yorùbá south governors forum ti láwọn ò faramọ́ ìpolongo kan táwọn alákatakítí kan ń ṣe pé kí ẹ̀yà yorùbá dá dúró èyí tí wọ́n ń pè ní yorùbá nation ọjọ́ ajé monde ọjọ́ kẹwàá oṣù kẹfà ọdún 2024 yìí ní àpapọ̀ ẹgbẹ́ ọ̀hún bẹnu àtẹ́lu ìgbésẹ̀ àti èròǹgbà àwọn èèyàn ọ̀hún tí wọ́n ń ṣèpolongo fún ìdásílẹ̀ orílẹ̀-èdè yorùbá nation báyìí pàápàá jùlọ lórí bí àwọn kan ṣe tún fẹ́ fipá gbàjọba ní sekitérìàti ìpínlẹ̀ ọ̀yọ́ lóṣù tó kọjá aláròye gbọ́ pé lẹ́yìn ìpàdé pàtàkì kan èyí tó wáyé lọ́jọ́ ajé monde ọjọ́ kẹwàá oṣù kẹfà ọdún yìí láàrin gbogbo àwọn gómìnà ilẹ̀ yorùbá èyí tó wáyé ní aláùsá nílùú ìkẹjà ìpínlẹ̀ èkó ni wọ́n ti sọ pé kò gbọ́dọ̀ sóhun tó ń jẹ́ yorùbá nation lórílẹ̀‐èdè yìí nítorí pé ọ̀kan ṣoṣo ni gbogbo wa pátá lórílẹ̀‐èdè yìí ẹ̀yà yorùbá kò sì lè pín kúrò lára orílẹ̀‐èdè nàìjíríà rárá ìpàdé ọ̀hún tó gba àwọn gómìnà náà tó wákàtí mẹ́rin ni wọ́n tún lo àkókò náà láti fi kẹ́dùn olóògbé Rotimi Akeredolu tó jẹ́ olórí ẹgbẹ́ náà tẹ́lẹ̀ kó tó kú bákan náà ni wọ́n tún gbóṣùbà ńlá fún gómìnà ìpínlẹ̀ Ondo ọ̀gbẹ́ni Lucky Ayédatiwa bó ṣe rí tíkẹ́ẹ̀tì ẹgbẹ́ APC tó fi fẹ́ dupò gómìnà ìpínlẹ̀ náà gbà lọ́wọ́ ẹgbẹ́ All Progressive Congress lára àwọn gómìnà ilẹ̀ Yorùbá tí wọ́n péjú pésẹ̀ síbi ìpàdé pàtàkì ọ̀hún ni gómìnà ìpínlẹ̀ èkó babájídé sanwóolu gómìnà ìpínlẹ̀ èkìtì ọ̀gbẹ́ni abíọ́dún oyèbánjí gómìnà ìpínlẹ̀ ondo lucky ayédatiwa ti ìpínlẹ̀ ọ̀yọ́ ṣèyí mákindé gómìnà ìpínlẹ̀ ọ̀ṣun sẹ́nitọ́ adémọ́lá adélèké gómìnà ìpínlẹ̀ ògùn ọmọọba dàpọ̀ abíọ́dún adéwálé adéoyè ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn aláròye online tv faith adébọlá ló kà á sétí ìgbọ́